وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل وصحبه في العالم العين آمين الحمد لله يجيب الله تبارك وتعالى الذي هو خير لي من البركات والبركة اللي بابا يقرأ يقرأ شيء أنا يقرأ شيء يقرأ بإذن الله إكي أعلمي سورة الصفات àyà ọ̀bọ̀mẹ́lẹ̀ yẹ ọ bẹ́ẹ̀ ta ọmọ àyà pa nìyẹn ní ibi nìlá ẹnìkẹ́ àyà balùkùránì òjì mujahid muhammed kakakuyi wa lórí imam malam ahmed rabi wọn yà kuyi wa jọba rẹbi olóògùn ọgọta ti kàràbí wa ilé ọyọ mi ṣàtìkọ abàtìkọ oníṣẹ ọgọra àmúkọ́lọ́ ìbáda ní àṣírí yìí tó ṣòfin ní àlàáfíà gba àwọn ìbáda ara ìsìnlá. بسم الله الرحمن الرحيم وإن من شيعته لإبراهيم جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئذكا آلهة دون الله تريدون فما ظن أمكم برب العالمين فنظر نظرة فقال إني سقيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 وبعد السلام عليكم ورحمة الله وبركاته بإذن الله اللهم أخرج ونم يا البركة يوسف البركة يوسف kota دايا البركة أبيو مالا نبيكي مكالوكو قدو نوالو ontoka adokwalo ebireke wenu kpewo enyini lami kalenda n'oluma egwejo egwela eodo 1440 ekialo le kwaito gregorian calendar enyini chi may 24 2000 2019 karatoa wa egeseratu ko fatihi aya 83 ko aya 83 na aya chane aya 83 lai umle ade wa inna min shi'ati la ibrahim kablo ka ene ka kujida ka wemi abajo echa nebi kanebi nushu sanibi kidudo damu na udo warara ọjọ́ kéde àgbẹ̀yọ́ra mọ̀nì máa mọ́ owó ààrẹ wọn bọ́nẹ̀ òbí ọjọ́ tẹ́ bólẹ́mọ̀ ọjọ́ ẹgbẹ́ ti ṣe kóhùn máa jọba táwọn èèyàn máa fi ẹyẹ ń lọ́lọ́dún níwọ̀n yàtúlẹ̀ yàmàyà nítorí ló ti tá láwọn ọjọ́ jẹun ayé mako aji mumako omi omi flood òṣòbí ilé ìmúmako ìgbàkọ ọjọ́ jẹ́ wọn òṣòbí omi kó má kẹrẹ́ yìí e, ọ̀tàkàdà history mẹ́rin nínú bọ́lẹ̀ kì nọ́mà ọgọ́ ìdọ̀mọ̀ mẹ́rọ tí omi tá rálì tábàtàbàtàbà tẹ̀bẹ̀tẹ̀bẹ̀tẹ̀bẹ̀tẹ̀bẹ̀tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ omi ò yálẹ̀ náà fà á náà ya nena bianyu gbogbo ke bọbọ omi mú gbà yẹn ń gbà àbí mẹrù ká mú tẹwù tójú wa ń gbogbo ke náà wá omi náà mẹrù iná tẹwù tá tẹkọ ọmọ omi náà wá iná tẹwù tá tẹkọ ọmọ gbogbo tẹkọtọ ṣìgẹlẹ orí papọ ṣìgẹlẹ owó papọ ọgẹlẹmọbi gbé wẹlé kwana wẹlé kwana ilẹ ogbó fúnú bẹlẹdẹ ọmọ kìí adágó omidé jẹ gbogbo ọgọlọrun ọgọlọrun ojú kúkún ojú kúkún wágọm ọmọ àwọn ìmúdó bakọlọtẹ ìmúdó mẹdọ. onina tewalo te tewawa akomi yume mama ondunika abile komi anya do ihoma umedo ya meju do bane mayomi don to ma o mali ngojo kanani ye no ma chati siju mi kafiri ma kana de ko jore inna nana ko mati yomi alaba ba kono bele ole yomi ki seturo ma wiba mo mati yomi ale yawon na to ki ti kafiri allah wo ti yomi un olukaya ni bi no ole ka koyi ole mo ala wa kan wa aya 83 yani wa inna min shi'atihi ko wulun wala bókítà gbọ́nà owó lóyún lẹ́ níbi nùhù lẹ́ lẹ́ ìbọ̀rọ̀ hìm wàláhì oúnjẹ níbi ibrahim àti alùkà níbi ibrahim àdágbọ́nà níbi nùhù ewu dọ́yídọ́ wọn lọ wọn á yá gbọ́dẹ̀ abóhùn yàtẹ́lẹ̀ dáa ìjáà àwọn pẹ́hùn orí kọ́ni ní sẹ́ni yìí. yoni ko wa nebe ibrahima alkile madon chupo yo anebe no ire mbo wulo ya nebe no e ko de izija rabbahu nke wa bodun bi qalbin salim wa do yakalla e do qalbin salimin ina ka dauna de tamma do qalbin salimin tene tene do ne do ilen kama le ne ki ne do qalbin salimin e wa te ya ne yonyo yo be ki no kedo nojo yo be ki no ojo ke ke ke ke ke ke ke be mala mola mo bi so yele yo be le ne wa le ne ki ne qalbin salimin qalbin salimin kire salimin بين العبد وربه قلب سليم بين العبد وعباد الله أقواتهم سليم أمدك سليم أدك شيئيولو بمغمغت أدك شيئيولو بيدوجوديجت أدك شيئيولو كمفبي شركة الله bewu todo ya ne duru no la siru ke mak mane oga maka maka amano la bewu do kwa man amma amda ko la siru ku do ya ni e wa imi o west africa gabadia ẹ̀hùn tó yẹ mú gbéyàn pé ọ̀rọ̀ bí búbá kọ́lùdì sẹ́límì ẹ̀dọ̀kì mú yọ bùkẹ́dọ̀ náà bí wú máa bí yí tó nẹ̀ máa wú nàgá máa yẹ́n ìtì ìtì awú awú yọ abẹ́nà kíjọ ọmọ kì á jowé máa yẹ́n ẹ̀rẹ̀ ọ̀nà awúyọ dìmdìmdìmdìm ní òun àtọ́gbá jáǹkẹ́ ádámáyé kọ́lùdì sẹ́límì òun náà nọ̀là bí wú dé ẹ̀dọ̀.

tunoma idadada kaabiri le abi kọlbi nsẹlimi idada tó a dokolo yahu elioma kekela wo ojiji a ojiji gbabe na ko yi wubi ijujo na jiji ha kọ wa atanku yi o jami mushiriki dẹ ẹnkini dada ayi dẹ ami mushiriki. anibi nuhu anibi ibrahima ìwọ gbọjọ pé kọlbin sẹlíìmì ẹdọ ìṣẹyọ bẹnu edo dẹgọkọ ọjọ kọlọ kọlọ kọlọ kọlọ kọlọ kọlọ dúdẹ ẹnà alẹ dé òun kí anani dẹun dẹgọkọ ọjọ lọnà dún ẹnà ya gbàdé òun pàmò àdó ọjọ ìnùlù lẹ ní ẹdọ ẹgbẹgbẹ ìnùlàkà ẹ ní ẹdọ ẹgbẹgbẹ. ele àìlọ tẹ̀ má ṣe fúdé òun ẹ̀ lé ẹ̀dọ̀ àníbi ibrahim tó ẹnẹ́ kí n ẹ̀dọ̀ èyí máa ma ẹ̀ má ṣe fú túbẹ̀ kí èyí òun tó ọ̀la nínú àìlọ kí má ṣe fúdé òun ọmọ ọmọ òyọ mata dé ẹ̀dọ̀ òun kì í

nga níbi nuhu a níbi ibrahima wọn yóò gbọ́ jẹ́dá kí nẹ́rẹ́ ẹnìyí máa nẹ̀ dọ̀kọ́lùbì sẹ́límì gẹ̀ní ọ̀dọ́ òǹkì nẹ́ ẹ̀dẹ́ ẹnìkí oúnjẹ máa yẹ kó àyọ̀lọ̀ ẹ̀dí ẹ̀bí ẹ̀nẹ́sẹ̀ ihe ọlọpụ káàbùrìjì ma ṣe tó dọ́kọ́ káàbùrìjì kò náà ṣe tó dị káàbùrìjì kò náà ṣe dọ́lá tó dé bí ìdọ́ọ̀la àwọn ẹ̀gbà máa mọ sí kóbà máa tẹ́ àtìgìlì àmẹ́wọn òde kò ọganile opposite òun kò sí kọ́líbì tẹ̀lé àwọn adọ́jọ́ kọjọ́ tó ọdún yí bí ó jí ma bí ó mẹ̀mẹ̀lá máa káàbìrì náà fi ti ní kọ́líbì sẹ̀pí abẹ́ni ní kọ́líbì sẹ̀lí mi ama ya doge lolo ka nebe ibrahim ya wa una una hoy mama kola udulu bolita yo yon isolo de megbo sura makka me lolele tude anabi ibrahim was pioneer makka ni dudo do makka makka ko ya pa ma ajo ibrahim ni ọ̀dọ̀ kàábà ṣòyàwá lè ọmọ ismail kí òun kìka jọmọ́ ọmọ alẹ́wọ̀n yọ domi zamzam lẹ́rẹ̀mádò yìí òbí kì domi zamzam lẹ́rẹ̀mádò ọ̀lẹ́ màlẹ́wọ̀n mi arab bó ṣírò kó yá ní yemen ó máa gbọ̀kọ̀ bọ́ yìí ànẹ́bí ismail àkàmá jọmọ́ ngbòkè wò mákàtí ni mẹ́rẹ̀ mẹ́rẹ̀ mẹ́rẹ̀ mẹ́rẹ̀ kó kéwòdé dalu yẹyẹ dẹ ẹdalu e yẹyẹ lẹ ŋɔdzi ɔdzɛŋa níbi nbika níbi ismaila boyaju ŋun ŋun ŋun atahun wa ŋun makoyin ka abada gɔmɔ amu kaviri maka ma muluka níbi ibrahima ma ado bako kɔɛ ma yɛ adɛ ama akarɔba níbi muhammadu ka níbi ɛmɛŋi tɔdoa anibi muhammadu yɛ dze ko nɛtɛ lefɛ ŋun bobi yonu ɔgɔ kɛ maka ma kaviri kpami munafika ni ewɔ yi mi kọlọ ọgọgùn yóò ṣe pálípá ọlọ ọgọgùn yóò ṣe pátójò ẹtùkù ní kuranu ìjọ ní àdìsá níbi muhammadu nàgbà mamọ làkàdọ akọlẹ kẹdẹ ṣe ògùn yóò máa kàmẹdùkọ ẹni ní kíkiri ẹmu ṣòlọ ẹmu ògùn yóò àwọn àwọn amáàdé ẹlẹsìnyàn mi ní ìdí ẹlẹmọ ẹni tó kọlọ yọ ẹsẹ tìyàn tó kọlà níbi ẹsẹ tìyàn àbí òyà nàmẹkà sódù àmú bàbá.

rọrọrọrọ ase kẹmẹ wa kẹrẹ bọni ŋdɛ nígbàlá wọn anú lọlẹ tòlè dɛ yébi tsatẹ ẹkó gba la e ba ìtsọ̀ŋà la yẹ dẹtí ọsibítù dẹtí gbódó yẹ e ba tọ anibi ibrahima e ìsejú ma nyata ìsejú ma gbọ la ta de adzo iduba iduba ŋu fọ́mà tó yóò yóò yìí wọ́n yá lórí dà ní kúránì yìí àtẹ́wò pààlà yìí yẹ tán ara rọ̀ àmà àtàyè mẹ̀má mùmán àtàyè ọ̀ pààlà kìtì yóò mẹ̀mẹ̀lẹ̀ yóò fi yó kéwò lọ́la wá gàlùkì dìgbà pàtẹ́ òun lóde. maka lóde amúdó wọn kanebi aka ko deyon sang memere dachere me danibi momo dere dachere to magi isiro ko alugile mu mubasharatan ngojo akima ila kangabo makako kakini hi قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما فما ظنكم برب العالمين فما ظنكم برب العالمين o anan ibrahim me gol ko patan ame mera ro de na mata me kan ama te me de is qala li abihi egba kan ibrahim ma ya kan atan wa qaumi iya jatan keten pa bo ya mata ko bo ya ne ma pa ko ma ta ma da ta'budun ko ta mera re mu de todo òyìnbó ni kò máa gbọ́ ama ni kò máa gbẹ́ orí ìnébì sì sẹ́mẹ́ǹtì máa nẹ́dùn gbọ́ ìnébì sì máa ti pa kómi góòlù máa kúrọ́ ọ̀la ó lè jọ ejú kwà kí ànídé dábìí òhun kàkí bẹ̀tẹ̀ ní èkó múnẹ̀ ni etí máa ń yíyọ pàkàpàkàpàkà kí àgbọ́là ó rí ìṣe kokoloko ẹ̀bọ̀tà máa ń ṣe pọ́ sí dẹ̀ ọyọ ya dẹ nya tuma yi nini a challenge ma a pro confront ma kagini ma ta abudu ẹwù tí wọn mẹra rẹ ń dẹ sakumado yi òun fìdí ìmúdànù ma ìkan èmi mi ọgọ yìí. dúnà emi lóbi ọjọ́ èémí ní gbàgbé tó yẹ àmì onígbòrí rẹ̀ màmá ewu kàdú dágó ó nà yẹ rẹ̀ eru wíìmù ó nà dáhùn ọtụ ewu yìí iná dùn ọ̀sẹ̀ ewu yìí òun kò ewu omi mmakwa yẹ̀wù yànnànà yòbùrùkùtù dámọ̀lẹ̀ yìí mọ́ mmakéwù tẹ́lí bìkìgbódò owó yọ ẹyẹ egbò egbò egbò ma egbò àmàtà egbò àmàtà egbò ẹ̀fún òun adó ewu ó nẹ̀ dágò ejúkede mà mí wáyọ̀ ọ̀la dágò mí ewu. Ewu oge dị ebe ewu oge ja. Tọ́ nga ndị aka ga wee dị, a ka uyi pe ọrọ yìí. Jẹ́n abọ́jú adé yìí dẹ́yìí, ọzọ tó nà gbẹ́ yìí. Ọjọ́ tó nà tukọ́ ọjọ́ yìí. ọgọ gbogbo àná àbílíkà ka ma nemi Ibrahim adu birume yuja aifkan alihatan yo, fọjifọji fọjifọji ọjọ kódà rẹ é fọjifọji e alihatan madodo yọhun turidu na nga mẹ méjú mẹmúdọ yé mẹ dápò mọ rà rẹ wọn akẹ́ńgà gbàrú jáde nga kẹ́ńgà rẹ jáde wọn mẹtọ yà mọ la mẹtọ dùn mẹtọ la kọ la mẹtọ dùn ẹnẹ tì má jẹ kọ yọ màmẹ mu ìdè ní mẹ àdàjẹ kakobo àbọmọ mi wú la mi mi kàmi wú àwọn kan náà mo kókò yà má níta lẹ o pẹkapẹka yà fún àwọn nẹ yìí. àmà pìtì màá ń mọ̀ mọ́ náà wọ́n kò dùn màá yìí mọ́ gbọ́dọ̀ gbogbo àgbọ̀n àgbọ̀n àgbọ̀n àgbọ̀n àgbọ̀n àgbọ̀n àgbọ̀n.

ẹ̀hún tó kókó kò pọ̀ bíẹ́ ewu àtàmà wọ̀. kókò ńlọmọ ìnú agbọ́ máa nà ìnú tó yàn rẹ̀ ní bá ọmọ yìí wọn ti gbádùn ìgbó bí na ní kókò pọ̀ tó yàn ẹ̀ kókò ewu ẹ̀jálẹ̀ ewu ẹ̀jálẹ̀ ẹ̀wọ̀n tí kókò wọn lè mú bọ́n ìyá mẹ́nẹ̀ lè ṣe yọ̀nà egwu akụmekọla abe egwu ọma meke ehi na abụ memi todogala be mine mako ime ka edegwe oguko manya otogbo ogoyi udedo kpakpakpakpakpa obi ụgbaka obi gala ya eyoyo gburugburu mmanya ọkọ oyè kó wéye agbagbagbagbagbagbagbagbagbagbagba ah, yìí mmanya ọpẹ ewu mbọ ifkan alihatan ọjọ́ ìfọ̀jìfọ́jì ọjọ́ ìfọ̀jìfọ́jì a máa fi gbéwò ìfọ̀jìfọ́jì gbéwò ọjọ́ mà pé ìfọ̀jìfọ́jì. túrì ìdúnà mẹ́tẹ́lẹ̀ yìí àtọ̀pọ̀tù yìí mẹ́wọ́rọ̀ yìí mẹ́gbàhọ́lá yìí. abudu kɔla payi akavra nabo todu mama bo lɛ konyi amuna gbɔnyi wuma ŋdu mati ayɛli wuma ɛnɛki yo nu ye wo dɛ yamu koko ame tsobi ni ame ŋdu kame ma ame tsi ɛnɛ do ɛtsi ame yɛ lɔ mɛ ame yɛ lɔ ine ɛnɛ du ɛtsi ame yɛ lɛ ine mɛ mu koko yɔ kɔmɔ onu ɛmu kpanu du ama mɛ. ẹnẹ̀kẹ́ ìdérí a máa wọlé lẹ́ a ma mọ bẹ́ẹ̀ àmì gógóró àmì gbó ọmọ ẹbí go ahead wọn mú mú pé agarí òtí jìjìjìjìjì máa ya kó mọ́ máa kìgbàjẹ̀lẹ̀lẹ̀ kìgbàjẹ̀lẹ̀ àkàlà tí ó ní tìlé kọ́mọ kí kàáyìn ìyáyìn mú tí wọ́n má ìyáyìn kì tí ó n'ọma ọmọ kì gị ọmọ obìnrin kì nọ́má mọ́mítàlì káàdàrú jẹ́ ní gbó na àti ní gbó mánà gbogbo ẹ̀mọ̀ mi ní agbọ́n ta polopolopolo kò mọ́mọ́ bá a ẹ̀mú yín gbọ́kọ̀ máa yà kó o yóò nu kìtìpá yín mọ́ yẹlẹ̀ èyí kẹta yìí o yóò nu lẹ́wọ̀n ọmọ ọyọ ọmọnẹ lẹ́wọ̀n ní ọyọ ọyọ ọmọ onú yàtọ̀ mọ́ màyà òun yóò nu gbó gbà òun yóò nu

ma kene wi ma mo jiru da ma ko bele be nga bele ti wa yo jo pa ni bi na jo isina amoto ki an ngi wu ka ka an ko ku yi bo le me ti aka ko be wa ta e wa ta kire ọmọ ẹlẹwọ wà ní dị ẹkọ nkwamadi yíyà mú yìí máa ń dúkìá bò mọ gèjò yìí ohun mẹgbẹgbẹrọ ìwé gbóòmì màrú yẹyẹ ìkábò ọ̀tún yóò yín àbúrò àbò mọ ọkọlù ẹkọ wẹjàlẹ ewu ma wẹrẹ rẹ ma ha ha ma ma kaka do kọli ka kọli gbogbo mọnano kọli gbogbo mọnano kọli gbogbo mọnano kama o gbọmọ fẹmẹ kọli gbogbo mọnano ama dẹ yọ yi ama kajọ wọn la ma yi ama abine wọn la ma yi abdi abine ko nara yọ sisi ẹnẹkẹ ya mẹjọ wọn la yi yà yọ da yà yà yàlẹ dáwọn la ŋu òun àwọn fáìn àwọn bíi nìyẹn nílẹ òun àti kásọ ní dúpọ la ŋu pàpọ tsakadó amẹ àmà bàpà káàjà dínì dàmà mẹkọ ayáyáyé mẹjàmà nà dínà níbi

ukpoku yiyɛ nri yi ka yi ka yi ka do yama ma gbo yi bamu gbogbo yi ne bi ara yi dɔ la ŋa yɛ ɛnɛ kɔ ma bɔ sagbɔ kaza ma ma panya ka bɔ kaza wɔ ma do tɛ dɛ amu kpoku yɛ ra lɔ yɛyɛ ra lɔ dɔ la kuma dɔ la ma yam koko yobi wi o tɔnu bi o na yobi ma mo yama o bo ma ma ma ma yɛ mo bẹ́ẹ̀ lálàjì làjì ọmọ. ọbẹ̀lẹ̀ o kọ́rí ọmọ ẹpọ kàga pé yọ àwọn kàga rẹ òkè ọmọ ẹun dúkìdá ẹjọ́ bẹ̀ẹ́ rí kí tọmọ àwòkí gbọ́ kíkà wọn mi àti máa máa pa àwọn làwọn. ọlá kòkòkò dẹ́gbogbo àgbọ̀nyá dó ya na ìwọ àta ọgẹ́lẹ́gbogbo àmọ́ káfìrí yánumọ́ ata òdè ata òdè àta òdè àta òdè ògbógi nke dé yé mẹ́tẹ́ ẹ̀dọ̀mọ́ pàbíẹ́nù nàníbi ibrahim atókùnú na láì ọjọ́ yìí fọ̀yìfọ̀yì dèmíwa dèmíwa dàmíwa dèéwa dẹ̀pẹ́ǹtì wa fọ̀yìfọ̀yì dákìtò alo ẹ̀mẹ̀ fìtí mẹ́ni dọ̀ọ̀yọ́ torí ìdún ní ilẹ̀mẹ̀ dínì mẹ́rin tọ́gbọ́ lẹ́mẹ̀ yìí ẹ̀ǹgà níbi ibrahim àkàwọn magẹ̀. fẹ́mẹ́ àbọ̀ nínúkùn ẹ̀hùn yàtò ní yóò mẹ́ fóódù ilẹ̀ ìpapò fóódù kì sọ́nà ilẹ̀ sọ́nà bókì yéyìn ilẹ̀ kì àwọn alóǹkà yẹ́nì wọ́n mẹ́ ọ̀lẹ́kùtù jìnnà wọ́n ìsà ilẹ̀ ilẹ̀ àbòdó kún tọ́nà múlẹ̀ kúmọ̀ ara rẹ̀ wọn mẹtọ́nà mẹtọ́kọ́nà ọyọ́ ya ní ké họ̀yọ̀họ́yí náà dùn yàrá rẹ̀ ilẹ̀ ilẹ̀. onu wo yo me to no tane ene du ya genera ro yo ya ko yo lo me ho je ne je ni lo ko yo o yo bi de me a abuse un gire ye lo lo lo e un du me je ya do ma gbo ijo ma ni o ya se yin e so wo mo fo ma wo nu kum e un ti be me na ko yo de pa me bi rabbil alamin un du ila e pa ko me ne ju pa me ho le mẹ̀ẹ́nẹ́ yóò kí ẹ̀ ọmọ máàkì kàkí ṣe èèyàn mẹ́ṣẹ́ ọmọ olórí kéjúrú mẹ́ilẹ̀ ọmọbọ̀nukùn bí rọ́bìlì àádẹ́mí láti nẹ́jú mẹ́ẹ̀yú dọ́jọ́ mẹ́ẹ̀nẹ́jú kí àdúbàdà ọmọ ẹ̀ yà kéjúrú mẹ́ẹ̀mẹ́jẹ́ àtòbí ní àtò tọ̀pam pé yẹ́tẹ̀ wọn kúmẹ̀ọ́sá mẹ́ọ̀sá bọ́ọ̀lá bọ́ọ̀lá mẹ́lẹ̀kú ẹ̀ bọ́ọ̀lá bọ́ọ̀lá iná làdúgbò mẹ́nu ọgẹ́lẹ́ lẹ́yìn gbẹ̀ndéjú ọgẹ́lẹ́ pẹ̀mọ́ wọ́nùkùn bí rọ́bì alẹ́mí agbọ́ọ̀lẹ́ ìdógún aka ẹ̀bá agbájú kàmágùn ti jú ọ̀nà òjẹ́ rídà ẹnu kẹbìlì mú ìjú ẹnu kẹbìlì ìdọ́tọ́ọ́lá eyi ọgẹlẹ ma ti eyi ọgẹlẹ bo tó de dúkìdó ya na ọjà babylon anibi ibrahim ma confront ma báa inú ìjà ọgbẹ́gì ma nya confront ma nyi. bẹ́ẹ̀gì awọ́wọ́ bẹ́ẹ̀gì awúná bẹ́ẹ̀gì sọ́ọ̀lù máa wá olùlẹ́gùn máa wá wéyí wéyí kùtì èyí kọ àwò etí yọ pátápátá ó dè yá wò ìwọ́n dání mi onígbònogbò ọgọ́ bọ́ọ̀kì àti bẹ́wò apá kàdání kàdékùtà mẹ́wàá pàyẹ e kà máa ṣe in bàbá mọ̀ wí yóò yí kà pàyẹ lẹ́ẹ̀dàgbọ́dọ̀ apá yìí máa ogele amagwụna agwolu odewuji onyiyo gbowó wọ ndúgà níbi ìfúrọ ìmọ̀ àkà ètò ìtọ́lá pàkà ma ìkàmà pẹ́pẹ́pẹ́ gbóhùn gbogbo atọ́jọ́ téwú mà kò máa tó kúmọ̀ lókè ma téwú onúgà níbi ìfúrọ ma ama nana elele abegi numoto elele abegi nɔkɔ abogi gbigbɛlɛ ɛŋu tsolo lɛmɔtsi ne se ewo tɛtsɛ ewo tɛhidu tɛli agbɔgbɔ ati awo ke ŋu mɛ ɔdɔɔdɔ ama dɔ yi egbegbo agbɔgbɔ atsɔ gana ni ɛyɛ ɔdɔɔdɔ bɛkɔgbɔ ti wu kama ka gbera ti bɛkɛ dza

ọjọ́ tẹ́wọ́ ọjọ́ wọ̀nyá ti yẹ tó di jẹ́nẹ́rálì ihò ilẹ̀ àgídéjú dẹ́wọ̀ bí alọ́lẹ̀ erékéjì òǹkí mú yẹ ẹnẹ ńgóde abẹ́gbọ̀n ya wọ̀nyá ló ẹbá níbi ibrahim àti. kànáfọ́rọ́ náà kúrọ̀ tán فقال إني ọjọ́ dé wúlẹ̀ kàmáṣe kó máa dóhùn kó lè níta káàkiri ọjà abámẹ́ni ìsìkìnì gíga wí ayà ni tòdó lu ẹgbẹ́lẹ́gbọ́rọ̀ kí kí na ọwọ́ ẹsẹ̀wọ̀n ẹ̀nà jíjí ni. omi àmì àkáàkiri àmì àdómi là ń lè tẹ́gẹ́ fún mẹ́tẹ́ ní mẹ́yìn ọgá káàkiri dọ̀tún náà kò sẹ́wọ̀n bídí ẹ̀ pé kábírèjì yíyà kàdéjì tọ́jú lè jì fi kàmẹ́wọ̀n bíà lónìí máa fi dàrọ̀ yé wa. kàánọ̀ dọ̀dà ríro yíò kápùlá ká máa jà náà máa lè ẹ́ ìgbókẹ̀lẹ̀ ní kèkèrè na náà ẹgbẹ́gbẹ́ àwọn na àtàyàn ọgọ́ ìgbà mẹ́ka yìí ẹdí àmàdúdọ̀ kẹfìá ẹdí àmàdúdọ̀ mẹ́fàì na mẹ́gbọ́n kẹ́ tapi dia ni buka sama memori tu uji-uji kat kau jadi. Elia oh, <laughs> betul kat kau tu boleh mati. Betul boleh ya lo ko. Kalau di bodo mama geli tu aban bungko tu yang membaca dia ni lah. Baca ni tu. Ini soal cuma yang dia lu lah yo. Ini boleh di. Eh, eh, lọ́gbọ́n pẹ́ bàgá ẹgbẹ́ tó kọ́ lọ́gbí bóòlì dé bí kàbáyà yẹ fi yá ti tó amátẹ́nẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ fi àmẹ́ rọ ó àmẹ́ dàbà àmẹ́ àkídó ẹ̀ lè hàn níbi ojú àti níbi kàmá àwa ta ó. Ogójì bẹ́ẹ̀ ló mọ̀ ní alẹ́ gbàlá ọ̀dọ̀ abátẹ́nẹ̀ yìí wọ́n lẹ́nu bẹ́ẹ̀ ó lò àmọ́ níbo yá kéjì àdébí àdébí ẹ̀ dàbà ọ̀dọ̀. Abẹ́dẹ́ pàṣẹ lọ bàbá wọn dà. Ẹ ṣe kàbá wà ní ànámà. Ẹ ti dẹ i. Kábíríkì dúkìáwó ẹ̀ ló ń wà yòó kí ọmọ àfọmọ́sí. Bídí àdúyẹ ẹ̀tẹ̀ ń wà yòó. Mi yóò bí wà jẹ gbàtẹ́. Máa jẹun dín mẹ́ bó jẹ kàmẹ́rẹ́. Ìgbà tí bẹ́ẹ̀ màtẹ́rì ọ̀sẹ̀ kàmú sọ kọ́kọ́ bẹ́ẹ̀ màá bà ní àmájọ ẹnì kí ẹsẹ̀ ń wà kẹ́ máa mà síbi. tó abẹ́ yẹn ti dà ọ́ yí màmá yẹn. àní bí ibrahim àgọ́nà kì lè sábò kì dọ́ ọ̀la fẹ̀nẹ̀zọ̀rọ̀ta fẹ̀nẹ̀zọ̀rọ̀ nẹ̀zọ̀rọ̀ta fi nùjú fẹ̀nẹ̀zọ̀rọ̀ nẹ̀zọ̀rọ̀ta fi nùjú ìmẹ́júdúganẹ̀ ọ̀ganẹ̀ eyé màá dọ́gà ọ̀ ojú ọjọ́ ìmọ̀ máa kú bóyá adé yúgà ọ̀ tá máa kọ̀là. yogi yogini tirumani yade yuga wa kola ti anya dola kide kwa lukmane tiru ama du dowa wala lata te dogere bi ayo ko wazi inde mangi alolo ya na leta ko wazi kitane ene deni ene deni ene pele kidebi ene won dola mu eto waji ene won ga eto waji ko wọ́n yìí náà bá ní. ẹnbí alùlẹ̀ náà máa dá ọmọ nàìjíríà ìkà ọmọ ẹbí ibẹ̀ jọ nínú kàmí alójókòó wáyé sílẹ̀. nínú orientation mẹ́ni nẹ́ta ṣẹ́gbọ́n wáyé sílẹ̀ tí ó. àmọ́ wọ́n yé iye ìwò ìdìbò mẹ́rin bí ti tí wọ́n tán ní ìwò bọ́ọ̀gẹ́. ìwò bọ́ọ̀gẹ́ ní gbéjà dé ṣẹ́wọ́n máa dùn wọ́n wọn. ó lójó mẹ́rin sí tí mɛ ya yɔ ne isu mɛ da ne ya tètè nù dàmá bí ètò yìí dàmá bọ̀gé èdò yìí tọ́wọ́ kéde nò tọ́wọ́ kéde nò òbẹ́gì sáyẹn ayá màá nọkọ́ màá màá dòwò àlùsẹ́ àdọ́kọ́ àdọ́kọ́ yéèwù dòwò kí màá dòwò mọ́tò mọ́tò màá dòwò. bẹ́ẹ̀kì mi lọ àmì legal practitioner àmánùbà wọn wọ́ màá di ibẹ̀ màdù. gbogbo ìkànnì ti dá wa ẹ̀rọ̀kì anyálò lọ́mọdé alùkàjá nílẹ̀ dẹ̀ alùkàjá nílẹ̀ dẹ̀ ẹnu bí wàá anabi no anabi ibrahim abijene an orientation mojeha is an orientation in fanagoro nagorota binnujum isheyugao ugane magao lamejukoro abo ugekai inni sakin kana hatoka aliki cha uvuta bikola kuwe imega anya lụla ịgbara imam ọma gị ma ma mmalị niile gị lọ na-alekwa m ọla a ti bugbu ihe oyi gị nọ mee alayi ya ala ịga e ji ka ihe akabiri mụjiri gị gaji yọga na ịma tọm na-ele ihe ofu na ọla ije ọ̀nà òun náà tọ́ lagi má yẹ yẹ ní yíyá ẹran ẹ̀kọ́ kọ́kọ́kọ́ pálọ́ ẹran ẹ̀kọ́ ọdẹ ọmọ ẹ̀ kí alọ́ lọ ọmọ mi agbódò nǹkan zafa ọdọ mi mi àbí dè ní kúrẹ́ alẹ́ nǹkan. ní ẹ̀jẹ̀ ẹ̀múbi kún gbujagbuja bí ọlọ́ omi mọ́ bìkẹ́ ugbọ́ yìí kẹ́ ha gbẹgbẹgbẹ kòtògbọ ya nà kọkọkọkọ kàmí yé ju ẹnà kẹwé nì kẹwé mìnì mìnì káàdì àwọn ọmọ yìí àwọn ọmọ yìí. nbó ikú ni aló màá dàbí ọjọ́ múnẹ̀ dá. ọ̀dà kẹ̀kọ́ la kí àti àbòtò jẹ́ ìwé ọmọ yẹn dọ̀ kẹlọ́ ọ̀nà ẹ̀tọ́ la. insha Allah wa mara da bi je ya tafi amna bi aje zulu ta ado ma ngana goyi mo bi aje bi jan ma munda bi ame mi ma aje bi jan no ma ke te aje ku ku je ne pa mo abe ko li ta bi deri ka me je ten la ku ọwọ́ ẹ̀nà àtìlítàrí kò wọ́n onúgbònàgbò kàgbà ń dẹ́tò ó tò ló gbòòrò tó ṣe ò bẹ̀rẹ̀ ààrẹ wọn dágbo nínú òrìta ìṣe òkò ẹtìlì gẹ́là iye kí sínú nùkùnmọ́ ẹbírí ẹnẹbírí àgà mítà sí ń rògbòrògbò gbà èkó gbóná yìí ṣẹ̀rẹ́ yú mú kó kọ́lé ọ̀hà ẹ́ tàkẹ́ wáyé ayé ọ̀. بنية المريدي أبكي إفادة الأحمدية imu dudu imaki ahadi weji ya je tela ya doko wele webudu ini so sika kunya lo le tabi o abuja ta ko lo mi se skap dudu yi na ma ke le ko skap ole wakota ndugu dini ajali yake aturama bana mumela dum mayango saka taineka tu egina mabua je umomo ega makode uislamu je uwi ulu manyani bi muhammad ulu manyamo ye hanibi muhammad ndio taka mama kama koma na kudu shofu shote ìyànkó nà kí kọ́jẹ́ òun nà tẹ́ ìtàràkì pàmòlì jẹun lẹ́jẹ́ngà níbi ìbúrọ̀hìmà mà wọ́n wọ́ ìyà ìyà kẹ tẹ́kẹ̀lẹ̀ ayẹnu tẹ́kẹ̀lẹ̀ mà wọ́n kọ́kẹ́lẹ̀ tọ́lá kẹ. فتولى عنهم منذرين وراغبوا فتولى فتولوا

tungi yuga wotaki kola gide ina ugedemo inyo lula ino tuti ama mungi takwa kumalia waroga ile alihatihim ya mu kudu akere ba mudima iya amudi gidegi wakere bo kudegi si wane wane kudegi wane kwa ba nyonyo nyonyo kudegi daga ta te dagwa ba katakuo ma agba mi kawe uyen kuma he yo e abe lo memele kuma he uyen kuma kajo kajo ngodi todo mamu e ama bo bi ya tudi le yo mu le o mu le mu ko re lo re lo re lo o mu ka ni le da ma yo ka ama mu yi da ku bo soloma meto abo bi mu di amma oyu yau ma yi albarka tome yi ke de nga ma yi ta ko do ya ke yi nga ma ta ke mu ko ya nyo nga ma ta ko ga ya da ba ma te ta ka ma ya ya na ya ra hu ma yi kuma na ku di o bo de le nga yi le ma na da bo mo to amu yang ilagi yano bodi dɔgbɔdagɛnɛgi awaayɛ ɔmɔgi waayi òun ne ibrahima mɔ gbada hɔ akɛrɛbu yɛn lɛ yɛn o ti jɔ gbeele ɔwɔ wa gɔnya wale ya kaŋa mo de a nya kame ala ta kulu o yɛn ma ko yɔn mɛ lɛ mɛ ju yɛn lɛ ayi mɛ ma ju yɛn lɛ. ما لكم لا تمسكون ame omode ame ogbo awụlalụ ọlame tamanana tamatọgbo okobia gbowule ememe ilegwe gbaa na ma oye mejọna bụ ọmụla kena enwe ti ọgọkụ daba ọgwa m emi ka mụ yie ume kụkọ jẹjọ ọgwa m tụwa m eye ma alụmụ m akọla n ma ya na keke فراغ عليهم ضربا باليمين إذا كربا مودي مجدين إشيني كمودي شاكدين فهو وجهي ọ̀yẹ̀yẹ̀ pọ̀ ọwọ́ ìwé nínú páyọ kọ́lọ́tùlẹ̀ rẹ̀ ọ̀yẹ̀yẹ̀ pọ̀ títú ọlọ́dẹ igbá ọdẹ orí ìdágò òkóhùn kò rí mọ́hùn gbọ́gbó ní olórí ìgbẹ́ pàtó mọ́lẹ̀ mọ́ yí pàkà pàtó mọ́lá di ìhánẹ̀ ọwọ́ èkì kàdé tọ́gbọ́n náà bẹ́ẹ̀ ni àkọ́wọ́ ẹ̀dẹ́ kiri bọ́ọ̀lù kan náà lè ti gbọ́n àdúgbò tó wù ìmọ̀ òye lẹ̀ pàkà tí ó kọ́ ọ́fíìsẹ́. yéèdì wá dẹ́yìn àwọn máa mọ́ oyé ọmọ ẹgbẹ̀rún náà gbẹ̀yàn yìí yóò yí pàkà onúgbà ẹ̀yàn àti náǹgbọ̀ yẹ ẹ̀yàn gbójẹ̀ ní ọ̀bọ̀ bẹ̀dọ̀ ó dẹ̀dẹ́ ó lè wọ abígòrì rí àti kámádọ̀mù. فجعلهم جزادا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون ولا مودي بداية ودقوا لا مودي ما مودي كود إكافوني إكافوني kuma wuce ma ko dija kuna ika kuna ika kuna kija kuma dabi abba mu de ma kuma sola mi ne ne figure action ma bo ami ka wure maka hun za fara ma de o da me boji ka ba yoyi na ne bi akinyo ni me kudu mu yi o ko ma ne bi ibrahim abi am ti pa ba me bi tirilen ama ka wure maka manul manumulukai ani anibi eme akode yi oni mudu eme okwo me ibrahim kalu kele pamo de ojele ume diko bili ngame mdama agode yola yomi gbogbo mu de kaje te kaaba ko gome ibrahim ne ame bi tebiene yi yabe bi ene tebiene dɔwlu ko goma ibrahim ade أبيها أمود وجر وجر وجر وأنا فقط فأقبلوكم نعم فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون أتيني جوزيف كانوا على في سورة الأنبياء من فعل هذا بآلهتنا إنه من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين ewa mawa mamu dibiko mamu yu dibiko odiche wuce yoyi oyi ma jike murida kama mama dewa ewa mawale matono kijani ubiju kwako umwa wakola man fa'ala hadha bi alihatina ee dengo goy kereba muduwa de amojo aremae de innahu lamina zalimin kai ene kijali ena laji liganeleti o emare ma kogoyi قالوا سمعنا فتى يذكرهم نعم قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا تغمم مدى سمعنا فتى أقبو أمو كوبي أمو أبادو هكا أمي لدي ويمي بكري ويمي يكي لويسي نيون إيجي كاشا كافنسل نيون

ẹnì àgọ́mi ilẹ̀ yíkọ́lù lọ́wọ́ ibrahim ọmọ adọ́gí ibrahim òǹwònú ẹ̀ nìyí. ọ̀lù sẹ́mi. ọ̀lù pẹ̀tù mi ní ẹlẹ́. Òǹwònú ẹ̀ ni mẹ́yàmúdùá máa tọ́ ní ni. Eyi ọ̀yà ìmígidẹ òyìnbó yà lókè eyi ọ̀yà kíkà nìkan.

ọ̀pàkó gbogbo gbogbo ìjẹ́bọ̀ ma yúgbó dé anábì ibrahim ẹ̀gà ilẹ̀ ẹni tó àti nìkiri yọ anábì ibrahim mahamudu akeme tó máa tó ìní nìyí. kọlu أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل

bẹ́ẹ̀ fàálẹ́hùn kẹbìrúhùn àdá yóò rí yóò máa gidẹ́ òun sáré fẹsàlúhùn mẹ́tọ́ ìníní ìtọ́nù yàǹtìkó tí wọ́n kà mọ́ dẹnu fáyọ̀ máa kọ́la lẹ́ máa dùn ní wọ́n màmá nìkẹ́ kọ́la wọ́n ọ̀lẹ́ ka ọ̀gá ìrè máa. kaka mẹ́ẹ̀dùn máa dọ̀ yọ uhu bọ̀ kí mú dé mẹ́. àmọ́ ya lebu ma yeyeyeyeye tita ma mero ma mila olama kolama adudo gesia you can you have to be psychological you have to be psychological ona ke ole kona yonga mune ya ajat hatuni ogele me kona yonga فألهم كبيرهم هذا واسألوهم إن كانوا ينطقون yóò yọ máa ń tukọ́lọ́gì lẹ́yìn mẹ́tọ́ ìní ìjọba náà lóge ní káàkọ́là ọgẹ́lẹ́gẹ́ káyé fọ́nù kìsù. ọjọ́ ìrún ilá Sọ̀dá wa ní Ibrahim Akọ́lọ́ṣẹ́ náà, mẹ́rin ọ̀nà ìtumù yìí nìyí.

ọ ìnákùn antum gọ̀ọ̀lẹ̀mù àmẹ́nà láti jálé mẹ́tẹ́ ẹ̀hùn mẹ́ ọkọ́jú ọkọ̀ náà dùn ní ìbọ́là kọ̀má ìdá yẹ fẹ́ta náà mẹ́tẹ́ ìdílé tí ó máa nù pálá kọ̀ọ̀rọ̀ ẹ̀kọ́ lẹ́ka oge gàgìrìhùn ọ̀lẹ́ka gàgìrìhùn ìgbò wọn lẹ́ka ẹ ìgbò wọn yìí gbọ́ gbogbo màá jákàmì jẹ́bọ̀kọ̀ ya ni abíkèké aṣọ́jọ́.

فنكسوا على رؤوسهم ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ererei mgbe mutuga na boge yumalegi sisa oyi ma yi n'a, n'a taa. munde wubi ati jawji erereyi innate lakod alimta inna ko ma iwa nyen ma jeni jonga ne bi ibrahim ni e, uwe chema kaka mo gi yo ikolan wa ya ka wa ka ta bele ni oyo makola ta ga ga ya ta bele ni abiriju ya man mɛ kaka abiriju ya man tɔba abiriju ya adu dɔ jɔnki adu dɔn ɛnɛki adu dɔ iyo we ilanw ma kaki anya wa sinyo tsutsutsu kpɔ egbe le ŋa du dɔ anya open fire o jiŋ yi abo ma o ye kane ibrahim mi mi ma du biiru me yu ma ma ke bitani je ma me ya do daa ba sɔ yi ma tɛnɛ gɛrɛgɛrɛ yóò gé yó òun nígbà àmútó gánà ìmúfẹ́túmọ̀ láyé nìyí. ọ̀dà afẹ́ta àbùdúnlẹ̀ mi dúnlẹ̀ láàyè máa láyà ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله àbàlá àtàrà ìlú. Ẹ̀wọ̀n mi kìí mú òun gbà mú fẹ́ tàmà ọ̀la. Ẹ̀wọ̀n lókè àdà ẹ̀mú dà. Àbàtà àbòdó nà mí dún ní láyé. Máa láyé àǹfọ̀ kò ṣe àwọn ọ̀làyà tó roko. Yára mẹ́ ẹ̀mú kìí má lè kú tó àti rán mẹ́ ní. Bíyà ní kí tò dé mẹ́ ní. Ìwọ̀n mẹ́mú dúdú ọjọ́. Ayáwọ́ ara rẹ̀ wọn àrẹ̀ ọjọ́. Ká ìlú fèlè lẹ́kọ̀ọ́. ɛkinyɔ ɛkpadeɛ kí mu de mɛ ta na mi do ni la yi báwo mɛ mu itu mɛ ko yàrá rɛ ŋu ŋun kété yɛ lé ne ta akilu amɛ amɛ ana kele nu mɛ ɛhɛ ati kɔma dɔn o kun yɛ kɔla dunu mi gaba jaasi lɛnɛ dumɛ ti alo alo satapa mɔ alo ama ṣe anabi ibrahima insha allah ọjọ́ kí ló wà tọ́mọ ọgọ́jọ́ mu ni ọyẹ lẹ́nu àyà ló tọ́jú òkè subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh